wò bá pàṣẹ lọ so ti rí kọ́ wá fẹ́ kí wọ́n nàìjíríà kọ́ wá fẹ́ sí báyìí <laughs> kàbá wà báyìí ìwọ lọ báyìí ọ̀dà bí ará kùbánù. nínú ẹ̀ náà nínú ìwé yìí mo tún ya dágàmù tó tún fi hàn dáadáa bàbá mi ṣí. Si wá wò ó dírágàmù yẹn tó rè tí mo tún yà sínú ẹ̀ tó ti rí òkè wa ni Saudi wà kó lè yọ dáadáa kí la máa ń pèlè haúsá Yorùbá òkè ọya òkè ọya la máa ń pè eh, ilé haúsá ní Yorùbá so òkè lókè lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn ni Saudi wà sí Nàìjíríà. ló fi já sí pé four cardinal points tiwọn òkè ló wà òkè kàábà wọn wá bọ́ sí àárín south àti west lórílẹ̀‐èdè tiwọn kàábà ó bọ́ sáàrin kí ni o south àti west òkè nàìjíríà tiwa tó wà nísàlẹ̀ ilẹ̀ yorùbá òun náà wá bọ́ sáàrin south àti west sóyé south west nílẹ̀ yorùbá bọ́ sí kàábà náà bọ́ sí south west lórílẹ̀‐èdè tiwọn ọwọ́ akú bá ṣe wá líǹkì south west ilẹ̀ yorùbá mọ́ south west ibo mọ́ saudi bá ṣe gẹ́ẹ̀sì kíbúlà nù bá ṣe gẹ́ẹ̀sì kíbúlà nù. in another way very simplified way fáwa tá a bá ń bẹ ńlẹ̀ Yorùbá. mọ ibi tí òòrùn ti ń yọ sọ́ǹgbọ́ mọ ibi tí òòrùn ti ń yọ báyìí ṣébi tóòrùn ti ń yọ rèé ọwọ́ akọ ẹ̀gbẹ́ ọ̀tún rẹ síbẹ̀ tó túmọ̀ sí wípé tó ti kọ ẹ̀gbẹ́ ọ̀tún rẹ síbi tóòrùn ti ń yọ o ti kọ ẹ̀yìn sọ́nà Èkó o ti kọ kini o ti kọ ẹ̀yìn sí ọ̀nà èkó ọ kọ ẹ̀gbẹ́ ọ̀tún rẹ síbi tóòrùn ti ń yọ ẹ̀gbẹ́ òsì rẹ wà ní sáìdì ibi tóòrùn ti ń wọ̀ ok àti yan nìyẹn irú sáfù burúkú lẹ́ẹ̀kan wá ní pẹ̀lú sáfù burúkú gbàánu sáfù bá ti di wípé ẹnìkan kọjú bí ẹnìkan kọjú sọ́hùn ó ti di sáfù so ó tó tóòrùn ti ń yọ ó gbé sí ẹ̀gbẹ́ ọ̀tún ó ti ń wọ ó gbé sí ẹ̀gbẹ́ òsì àárín rẹ̀ lọ́wọ́ akíbúlà wá sí so ní ọ̀dọ̀ tí wá ibi ti ń yọ tó east gangan ó rí báyìí kò o bó ibi tóòrùn ti ń yọ gangan tó jẹ́ east ó ibi ti ń wọ̀ náà ọ̀nà so ó dẹ̀gbẹ́ ha ǹjẹ́ gẹ́ẹ̀sì tí mo sọ yìí ẹgbẹ́ ìdẹ́mọ̀síṣì hàn yìí ká sọ pé ok ó rí báyìí díẹ̀ ó rí báyìí sọ pé mi ò straight dáadáa ó báyìí so ibi tó rò ti ń yọ rè ibi tó rò ti ń wọ̀ rè àárín yìí ni kíbùlà á bọ́ sí. Si ọ gbé ibikíbi tó bá wà nílẹ̀ Yorùbá ọ gbé ibi tóòrùn ti ń yọ ó gbé sí right ibi tóòrùn ti ń wọ̀ ó gbé sí left àárín méjì yẹn oníkíbílà rẹ nígbà náà ló tó gbọ́ máa báyìí náà lè mọ́ ṣíríkì wà lè mọ́ gíríbì kíbúlà ló tó gbọ́ yé nítorí pé lórílẹ̀‐èdè míì báwa ṣe gbé ibi tóòrùn ti ń yọ sí ẹ̀gbẹ́ ọ̀tún lórílẹ̀‐èdè míì òsì làwọn ó gbé sí o sọ̀rọ̀ pé Saudi òsì lópin ayé àwọn ìlú kan tún bẹ lókè tiẹ̀ àwọn tí bẹ lókè tiẹ̀ yẹn àwọn ó kẹ́yìn báyìí ni o tó ti yé làwọn náà fi kọjú sí ibi táwa ti gbé ìlà oòrùn sọ́tún tá a gbé ìwọ̀ oòrùn sí òsì àwọn ń ti wọn àwọn ó gbé ìlà oòrùn sí òsì ìwọ̀ oòrùn sí ọ̀tún yóò fi gá sí pé àwa láti bí báyìí àwa fèsì ẹ̀ àwọn láti òkè rẹ̀ àwọn náà fèsì ẹ̀ ó di méjì àwọn kan tí wọ́n ní pé ìwọ̀ oòrùn gangan làwọn ò dojúkọ àwọn kò dojúkọ ìwọ̀ oòrùn sọ kí bísà òsì sì wà lókè òun àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ báyìí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí ó di pé káwọn turn back wọ́n wà gbé ìwọ̀ oòrùn wọ́n kọjú sí ìlà oòrùn wọ́n pẹ̀yìn sí bí tí wọ́n ṣe jẹ mọ́nu àwọn tó wà ní sáìdì báyìí sí Saudi Arabia àwọn tún ṣe báyìí àwọn kọjú sí ìlà oòrùn wọ́n kẹ̀yìn sí ìwọ̀ oòrùn tó fi ká sí pé gbogbo ayé bá ṣe fèsì ẹnu ọgbọ́dọ̀ mi yé bí gbogbo ayé ó ṣe fèsì ẹnu bàbá wa jókòó ti àdìsí máa bẹ́ẹ̀ náà lè mọ́ ṣíríkì wà lè mọ́ gíríbì o ò tí ì jáde kó lu ni o ó ra àwọn tó ga sí pé sáìdì ìlà oòrùn gangan ni wọ́n dojúkọ àwọn kó dojúkọ sáìdì ìwọ̀ oòrùn àwọn kó dojúkọ àríwá àwọn kó dojúkọ gúúsù kárí ayé kárí ayé so làwọn òyìnbó wa ràn wá lọ́wọ́ wípé ok níta fi kibla uh, eh, compass fún ship fún plane fún mọ́tò ẹ̀yin náà bí ọkọ̀ ti ń lọ tó dojúkọ bìkan tó níbi tí ń lọ lẹ́yìn náà ẹ̀yin mùsùlùmí lórí ìrun yín ẹ̀jẹ̀ abáyé náà ṣe kíbúlà kábàáyé ṣe kọ́ńpáàsì ti yín tí ó dàírẹ́kìtì ojú yín lọ sí gbòó lọ sí ibi tẹ́ ẹ fẹ́ dojúkọ lórí ìrun yín ọba tún sọ pé bídíà nìyẹn <laughs> àfọ̀n bídíà ọba tún ní bídíà nìyẹn wọ́gán ti dàfọ̀n bídíà o toró ò ní ọ̀nà míì tó o lè gbàgẹ́ẹ̀tì ẹ o tó o bá sì ní jẹ́ mọ̀ tó o bá ní jẹ́ iṣẹ́ kí ni jẹ́ kí n mọ̀. Okay, balance. ẹ̀jẹ̀ kẹlẹ́ o ẹ̀jẹ̀ kó lọ sínú báyìí. ìpínlẹ̀ bàbá. now mo rò pé ẹgẹ́ ti àlàyé tá a fi hun aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa so ibikíbi tó bá ti wà nílẹ̀ Yorùbá ibikíbi tó bá ti wà nílẹ̀ yorùbá gbé ìlà oòrùn sí ẹ̀gbẹ́ ọ̀tún rẹ gbé ìwọ̀ oòrùn sí ẹ̀gbẹ́ òsì rẹ àárín méjì rẹ nìkan wá kíbúlà àárín méjì ẹ̀ nìkan wá kíbúlà bí yẹn ṣe jẹ́ nìyẹn. mo fẹ́ gba ìsinmi ìṣẹ́jú mẹ́ta ẹ̀yin tẹ́ wa pẹ̀lú wa lórí social media kẹ́ ẹ máa ẹ fún wa ń sùúrù díẹ̀ ẹ ti sùúrù díẹ̀ fún wa. okay báàbù sùfù báàbù sùfù orí ọ̀rọ̀ àwọn sáfù títò ní ọ̀wọ̀ọ̀wọ́ títò ní ọ̀wọ̀ọ̀wọ́ adi seventy eight. عن أنس عن النبي صلى الله عليه وسلم قال سووا صفوفكم فإن تسوية الصفوف من إقامة الصلاة وفي لفظ لمسلم من تمام الصلاة حديث 78 عن أنس لا تدع أنس عن النبي صلى الله عليه وسلم لا تدع النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم sáwù sùfúnfakùm ẹ̀tò àwọn sáfù yín kó tọ́ ẹ̀tò àwọn sáfù yín kó tọ́. fàyínà tẹ́síwíyàtà sùfúùf nítorí pé dájúdájú títò sáfù tọ́ min ti sọ́lá ó wà lára kíkí ìrun wá fi láfùzìn lè muslim nínú ẹ̀gbàwá muslim ó sọ ń bẹ̀ pé min tamẹ́mi sọ́lá ó wà nínú kíkí ìrun pé pérépéré sọ̀tọ̀ bá ń gọ́ sawu sufufakum faina taswiyata sufuf min iqamati sọla aw min tamami sọla tọmọ n pẹlẹ na àwọn ìmáàmù kan àdìsí ẹ ló ti kàn wọn gbọ́ ti ń gbọ́ bọ̀. adi 79 ani nu'man ibnu bashir radiyallahu anhu qala. قال النبي صلى الله عليه وسلم لا لتسون صفوفكم أو يخالفن الله بين وجوهكم عن نعمان ابن بشير látọ̀dọ̀ Numan ọmọ Bashir kí Allah yọ́nú sí ó sọ pé قال النبي صلى الله عليه وسلم ànábì sọ pé latusawunna sufufakum ẹ gbọ́dọ̀ tò àwọn sáfù yín kó tọ́ latusawunna sufufakum ẹ gbọ́dọ̀ tò àwọn sáfù yín kó tọ́ áó tàbí layokalifanallahu bẹ́ẹ̀nà wujuhikum tàbí kí aláwo pajú yín dà síra yín ẹ mú kanu méjèèjì ṣé ètò sáfútọ́ ni àbí kí aláwo pajú yín dà síra yín kẹ́ ẹ máa gbógun tira yín kọ́kọ́ yín ó yapa ara wọn bí sáfù burúkú eh, táwọn kan tó lẹ́ẹ̀kan o. so agasi pé lára spiritual benefit of títò sáfù déédéé òun ni pé ìtò sáfù déédéé a máa pa ọkàn mùsùlùmí pọ̀ tọ́ba tí a ń di wípé ẹ̀ ń tò ó torí yọ̀bọ̀yọ̀bọ la fi sọ pé mọ́ṣáláṣí tọ́ba jẹ mọ́ bẹ́ńdìn díẹ̀ tó jẹ mọ́ bẹ́ńdìn díẹ̀ àwọn àfáà sọ pé ẹ lè bẹ́ǹdì ẹ sì lè mọ́ bẹ́ǹdì ok therefore láti má kó sínú àìtó sáfù wa tọ́ ẹ wà mú kanu méjèèjì kì í ṣe pé ẹnìkan ó tò kò ní bẹ́ǹdì ẹni tó bẹ́ǹdì yóò dùn sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rárá o àti ìmáàmù àti èrò ẹ̀yìn ṣé ẹjọ́ fẹ́ bẹ́ǹdì ẹjọ́ bẹ́ǹdì ṣé ẹ sì jọ bẹ́ǹdì ẹjọ́ straight láti fi ṣọ́ra fún àdánwò tí ànẹ́bì sọ pé sallallahu alayhi wa tí a bá to sáfù wa kó tọ́ ẹ́. Ọkanwa ojuwa akpa gụda siri ha wa akpa oju da siri ha wa ọkanwa onyekpapọ ama bino a ha ha asị mụbara a jà. Adịb eti a na ị na ụmụnne Ebe ụnụ Bashir radị Ya Allah anụ ya ku taa na rasulillah sallallahu alayhi wa sallam. يسوي صفوفنا حتى كأنما يسوي بها الكداح حتى رأى أن قد أقلنا قد أقلنا عنه ثم خرج يوما فقام حتى كاد يكبر فرها رجلا باديا صدره من الصف فقال عباد الله لا تساوون صفوفكم أو ليخالفن الله بين وجوهكم láti ọ̀dọ̀ numan ọmọ bashir kí Allah yọ́nú sí ó ń sọ pé káánà rasulullah sallallahu alayhi wa sallam yusawi sufufana ànábì máa ń tò àwọn sáfù wa tọ́ ọ máa ń tò àwọn sáfù wa yóò máa tò bí wọn náà ṣe máa tò nǹkan o ànábì yóò máa tò ìwọ́súnmọ́ wájú yìí ìwọ́súnmọ́ wájú ìwọ́súnmọ́ yìí ìwọ́súnmọ́ ìmọ̀ tò báwọn. hata eh, eh, eh, ka anama yusawi biha alikida bí ẹni pé rúlà pákó pákó tí àwọn àwọn bíkìlà kí lẹ́yìn máa ń pe pákó tẹ́ máa fi lẹ́bù lẹ́hùn. rẹ́ǹjì rẹ́ǹjì bí ẹni pé rẹ́ǹjì ni ó fi ń tò wá ni títí ó fi rí. Uh, ó máa tò wá tọ́ bí ẹni pé pákó ni ó fi ń tò ó tọ́ so yóò tò débi pé igbá yẹn nìkan ò ní ta wájú ẹsẹ̀ nìkan ò ní fà sẹ́yìn gbogbo ẹ̀ máa gún régé lọ mọ́ra wọn àtàrọ́ ha títí tó fi wá rí i pé àná dájúdájú àwa o kọ́ dín àkọ́lé náà níhù àti gbọ́ ọ yé. <laughs> pa àti gbọ́ ọyé àti ṣe làákàyèsí pé tá a bá ti fẹ́ to sáfù o kò nídìí eh, sáwùsù fún fakùn kò nídìí mọ́ kò nídìí kálẹ́bíṣẹ̀ mọ́ fi ọwọ́ mọ́ tò wá kò nídìí mọ́ ó ti tírèèni wa láì mọye ìgbà débi pé òun náà rí i pé àwọn èèyàn yìí bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ sùfú sùfú fakùn fún wọn wọ́n ti gbọ́ yé. to kò wulẹ̀ sọ́mọ́ kò sì wulẹ̀ fọwọ́ tó wọ́n mọ́ ó ti rí wọn ní ìrìn tó ṣe kíni o ẹ̀tọ́gbọ̀yé orí ìyẹn ni wọ́n wà bẹ́ẹ̀ fún mọ́ lẹ́yìn náà kọ́rọ̀ àgàyà òmàn ọba jáde lọ́jọ́ kan ó fẹ́ kírun fún wa fàkọ́ ọ̀mọ́ ó sì dúró síwájú hátà káàdà yukabir ó fẹ́rẹ̀ ó fẹ́rẹ̀ sọ pé Allahu akbar ó ti bọ́ síwájú ọ̀rẹ́ dì ó kù dẹ̀dẹ̀ tí ó sọ pé allahu akbar fọ́rọ̀ arọ́jú lán lọ́ba tajú kan rí ọkùnrin kan báàdì ya ń sọ́dírù wúmínà sọ́f tí ìgbáyà tiẹ̀ tó tayọ sáfú ìgbáyà <laughs> ẹsẹ̀ kí ni ó tayọ sáfú fakọ́ọ̀lù ah ànábì sọ pé ìbádàlọ́ ẹ̀yin ẹrú ọlọ́run látúnṣàwú náà sún fún fakùn ẹ gbọ́dọ̀ tó sá fún yín déédéé ni o ẹ gbọ́dọ̀ tó sá fún yín kó tọ́ ni o aw tàbí bẹ́ẹ̀ kọ́ láyò kàlífàánà lọ́hù bẹ́ẹ̀ náà wojú ìhìkùn tàbí kí aláwọ̀ pajú yín dàsíra yín lẹ́ni tó ti àyà wájú lọ́ba yá ti àyà rẹ̀ sẹ́yìn padà tó ń túmọ̀ sí wípé tí wọ́n bá gbé rẹ́ǹjì àbí tẹ́ bá gbé e sígbà yà wá lọ tẹ́nìkan ò gbọ́dọ̀ taari réǹjì síta ọ gbọ́dọ̀ ráìmù lọ ń fẹ́ kí sáfù yẹn wọ́n fẹ́ kó sí kíni kó tọ́. Hadith eighty one Ani Anas ibn Malik radiyallahu anhu anna jaddatahu mulaika. رضي الله عنها دعت رسول الله صلى الله عليه وسلم لطعام صنعته له فأكل منه ثم قال قوموا فليصلي لكم قال أنس فقمت إلى حسير لنا قد اسود من طول ما لبس فنضحته بماء فقام رسول الله صلى الله عليه وسلم وصففت واليتيم وراءه wàlẹ̀ àjùúz mẹ́wàárọ̀ ìnà fàṣọ́lá lánà rasulullahi sallallahu alayhi wa sallam raka'atayni thumma insarafa. Hadith 81 àni Anas ibn Malik látọ̀dọ̀ Anas ọmọ Malik kí a lọ yọnu sí. Anna jadatahu dájúdájú ìyá bàbá rẹ̀ tàbí ìyá ìyá rẹ̀ yálà ìyá bàbá rẹ̀ tàbí ìyá ìyá rẹ̀ ló ń pè ní jádà orúkọ ìyá bàbá rẹ̀ yìí àbí ìyá ìyá rẹ̀ yìí ló ń pè ní mùláìkà grama mùláìkà ló kọ rẹ̀ kése mùláìkà o mùláìkà kí àlọ́ ìrọ́dún sí ìyá náà àwọn ìyá bí ìyàkún fàyàkún ni wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn yìí wọn àná ẹ fi yọnu àwọn ìyá bí wọn yìí kálọ̀ yọnu sí i dáàtì rasulullahi sallallahu alayhi wa sallam àmín ó pe àlá ò pé wá jẹun nílé ìhùn àti hùlà ànábì si lọ ànábì lọ ẹ̀rí pé níjó ni mo sọ fún wa mo ni ohun tá a lè máa rí ninu adiisi àdíìsì ó ní pé kí sọ̀hábà kan ko pe ànábì pe kó wá jẹun nílé ìhùn àwọn sàábì ìpá ànábì wá bá ń gbó ọkọ ọmọ jáde má pè mí mọ́ sọ ọgbọ́ ma pa wọn àfáà ma pe a ba n gbó ọkọ ọmọ jáde mo ti bi ma ẹ wá bá ń so yigi mo fẹ́ fọmọ mi lọ́kọ wọn ipá nẹ́bì fún nǹkan báwọn tọ́ba sì lọ́lé oṣù náà ìfà tọ̀ if any kìí ṣe pé wàá bá ń gbókan ọmọ bọ́ta ànẹ́bì wàá jó ń jẹ ọmọ ni tọ́ba lọ bí ó ń yìgì kìí ṣe pọ́ lọ́ọ́ so yìgì ànẹ́bì wàá ṣe kí ni ànẹ́bì wàá jó ń jẹ ni wọ́n máa ń pe ànẹ́bì pé wàá jẹun lé mi wàá jẹun lé mi wàá jẹun lé mi lára sọ́dákọ̀ tí àwọn sọ̀hábà mọ̀ sí kíni tẹ́ mọ̀ sí nu àmọ́ lóde òní súnà yẹn ti parẹ́ dípò ká mọ invite àwọn àfáà pé mo fẹ́ ṣe àtijẹ kó o lọ sí kó o lọ sí shoprite kó o lọ rọ oúnjẹ tó dáa àbí kó o lọ sí tantalizer bite more gbogbo ẹ̀ náà lẹ dámọ̀ ẹ̀yìn sì pé àfáà yín pé kó wá jẹun bẹ̀ ẹ̀yin nìkan jẹ ẹ sì lẹ wọn sàbẹ ṣé ṣe jọ nù ìyá kan rèé tó pe ana pé kó wá jẹun nílé òun ṣẹ̀ṣẹ̀ dáhùn lọ́ba wa pe pé kó wá jẹun bí o bí o kò yí o odidi ẹran ni pa. odidi ẹran òní wọ́n pa mo rí kinní kan lórí social media ìmọ̀ báyẹ̀ báyẹ̀ náà rí odidi ẹran ní gbé sórí tébù fáwọn èèyàn lọ tẹ́ wọ́n bù odidi ẹran ni wọ́n ti roast ẹ̀ <laughs> so àwọn wọ́n láìkì ẹran wọ́n like èmi ò like ẹran o mi ò like ẹran gbà tó lọ pòdìdì ẹran fún mi o. ẹ̀yin lé gẹ́gẹ́ ekiri kan lọ tí n fi yọ̀ǹda yòókù fún ọ mi ò láìkí ẹran tèmi ọba fẹ́ mọ tí mo máa jẹ ọlọ gúgù fún ọmọ tí mo máa jẹ ń bẹ̀. now ìyá yìí ó pe òjíṣẹ́ ọlọ́run pé kó wá jẹun nílé ìhun fa akala minu ànábì sì jẹ nínú oúnjẹ yẹn fún makọ́ọ̀lì tó bá ti wá jẹun nílé ẹnìkan tó bá lọ kẹ́ nìkan báyẹn tó bá jásìkò òrun ló bá bọ́ sí ilé ẹ̀ ló ti kírun tí ò bá bọ́ sásìkò èrò yóò rí pòun kí náfìlà níbẹ̀ kó tó kúrò bẹ̀. òkè fún mọ̀kọ́l lẹ́yìn náà àwa sọ pé kúùmù gbogbo yẹn yẹ dìde o àti jẹ̀ntán fálíwù sọ́ọ̀lì lakum mo fẹ́ yan náfìlà fún yín. kọ́ọ́l kọ́ọ́lá Anas Anas sọ pé fàkómtù ìlà àṣírí ńlá náà mo bá dìde lọ gbé ẹni wa kan ẹni mo dìde lọ gbé ẹni wa kan kọ́dí ìsìwádà ẹni náà ó ti dúdú ó ti black kọ́lọ̀ ẹ̀ ti change mi ń túlì mọ̀ lùbìsà látara pé ó ti pẹ́ tá a ti kájọ síbẹ̀ tá a ti kájọ síbẹ̀.